بسم الله الرحمن الرحيم يا صاحب السجن أما أهدكما فيسقي ربه خمرا وأما الآخر فيصلب فتأكل الطير من رأسه قضي الأمر الذي فيه تستفتيان وقال للذي ظن أنه ناج منه اذكرني عند ربك فأنساه الشيطان ذكر ربه فلبث في السجن بضع سنين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا عليم يا خبير اللهم يا مفهم سليمان فهمنا ويا من علم آدم الأسماء كلها علمنا إنك أنت العليم الحكيم اللهم رب, جب رب جبرائيل وميكائيل وإسرافيل فاطر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدني لما اختلف فيه من الحق بإذنك إنك تهدي من تشاء إلى صراط مستقيم سلام الله عليكم ورحمته وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أو تما تسواجنين omi ọgbọ́n àti omi òye èyí tá mọ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run ọba ìtọ́kalẹ̀ sínú alkùránù kẹrin pàápàá jùlọ èyí tí a bọ́rọ̀ débi wípé anábi Yusuf alayhi salatu wassalam wọ́n ti túmọ̀ àlá fún àwọn arákùnrin wọn méjèèjì tí wọ́n jọ wà ní ẹ̀wọ̀n ọ̀rọ̀ dẹ̀ ti parí wípé ẹnìkan ó sorí ire nínú wọn ẹnìkan ó dẹ̀ sórí ike nínú wọn wọ́n pa ẹnìkan nínú wọn ẹnìkan ó di ẹni ààyò ẹni àsùnmọ́ ọba nígbà tọ́rọ̀ wá rí báyìí tí kálukú wọn ti fẹ́ jáde lẹ́wọ̀n ìyá méjèèjì fẹ́ jáde lẹ́wọ̀n wọ́n á fẹ́ fi ànábì ọlọ́run sínú ẹ̀wọ̀n eléyìí ọjọ́ jẹ́ kọ̀ fún wa wípé ìgbà mìíràn a máa wà tó jẹ́ sí pé ẹni tó lọ́lájú ní yóò máa jìyà ẹni tá a sì ní ọlájú lọ yóò sì máa bọ́ nínú yà tàbá wòye sí àwọn méjèèjì yìí tàbá fẹ́ kọmpí àwọn pẹ̀lú anábíwá Yusuf àárí sọ́látù wọ̀sẹ̀lám a ó rí pé wọn lẹ́gbẹ̀ẹ́ anábíwá Yusuf àárí sọ́látù wọ̀sẹ̀lám ṣùgbọ́n wọ́n jọ wà nínú ìjìyà ìjọba yìí ta ló wá kọ́kọ́ bọ́ nínú ìjìyà yìí àwọn tí wọn lọ látó anábíwá Yusuf àárí sọ́látù wọ̀sẹ̀lám àwọn ni wọ́n kọ́kọ́ bọ́ nínú ẹ̀ ilé ìyọ́ jẹ́ ẹ̀rí máa jẹ́ mi sọ fún gbogbo ẹnikẹ́ni tí bá ń fi ìdọ̀tí kan ẹni ọlọ́run kan ọyọ́ mi wò kọ́ wá máa wo àwọn ẹni bú tọ́lọ́run ṣe orí ẹ̀dẹ fún wa kọ́ wá máa fi wọ́n wé àwọn ẹni ọlọ́run tí wọ́n ní àmìwọ ọlọ́run eléyìí kọ̀ mọ́ ìṣe ọlọ́run ọba ni kẹwàá lọ mọ̀ yí pé gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ ni ọlọ́run tó bá tiẹ̀ lámìwò bá ní ìparí ọ̀rọ̀ rẹ̀ yóò dáa ju àwọn àwọn tá a rò pé tí wọ́n dáa yẹn yóò dáa ju wọn lọ ẹgẹ́ bó ṣe rí fún Yusuf alayhi salatu wassalam wọ́n pẹ́ díẹ̀ lẹ́wọ̀n jù àwọn méjèèjì yìí lọ ṣùgbọ́n ta ló jù nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta níparí ọ̀rọ̀ ẹni tó là nínú àwọn méjèèjì tí wọ́n jọ wà lẹ́wọ̀n yìí òpin ẹ̀ ni pé ń ṣẹrú ọba ṣùgbọ́n gbà tí Yusuf alayhi salatu wassalam táwọn jáde kúrò lẹ́wọ̀n wọ́n di ọwọ́ ọ̀tún ọba tiwọn wọ́n fẹ́ di pé àwọn ni wọ́n pàṣẹ ìlú ló fi jẹ́ sí pé ọmọ ìyá mi tó bá wà nídìí òdodo tàbí tó bá jẹ́ olóòótọ́ ènìyàn tó wá ní àmì orú nǹkan báyìí má bẹ̀rù kò dúró rẹ lórí òdodo tó wà ìjọ tó bá jáde báyìí ayé ọmọ wò pé àà ọ wá jọba látinú ẹ̀wọ̀n ni àbọ̀ jáde wá di ẹni ńlá látinú fìtínà àbí àdánwò tọ́lọ́wọ́n bá fi kàn eléyìí ẹ̀kọ́ nù ni àyà tòní onáà ni àyà 42 ẹjẹ́ bá àti máa ń pè fúnra wa nígbàtí àwọn méjèèjì ti wá jáde kúrò lẹ́wọ̀n anábi Yusuf àríṣọ́láàtò wàsàlám wọ́n ní wọ́n sì wọ́n àbí wọ́n sì wọ́n wọ́n sì àwọn méjèèjì wọ́n lẹ̀ ti mẹni tí wọ́n lọ pa ọ wá lájọ ẹni pé àwọn méjèèjì nígbàtí wọ́n fẹ́ jáde lẹ́wọ̀n kò sẹ́nikẹ́ni nínú wọn tó mọbi tí ọ̀rọ̀ rẹ̀ ó ti kíni tí ó sí ìyẹn náà fi yé wa yí pé ètò ìjọba tíjọba ó bá síjọba ẹ̀wọ̀n a kì í jẹ́ kí ẹni tó wà nínú ẹ̀wọ̀n mọbi tó ń lọ tá a bá fẹ́ gbé jáde kó mẹ́ kódà ẹni tí ó là ń bẹ̀ gan kò gbọ́dọ̀ mọ̀ wọ́n kàn gbé náà ni pé ọba sínú ọkọ̀ ó di ta yọ kàn bára rẹ̀ pé gbàwé ó ti jáde ní tiẹ̀ ìwọ ikú ni wọ́n fi ni wọ́n fi parí ọ̀rọ̀ tiẹ̀ àbí ẹ̀wọ̀n míì ni wọ́n tún lọ ní tiẹ̀ gbogbo ẹni tó bá wà lẹ́wọ̀n àìjẹ́kọ́ mọbi tọ́rọ̀ rẹ̀ já sí nígbà tó wà nínú ẹ̀wọ̀n yọ kàn jáde náà ni kò ní mọbi tí òun lọ ní ọkọ̀ bára rẹ̀ lójijì fún ti parí ẹ̀wọ̀n tàbí kọ́ bára rẹ̀ lójijì fún tó bọ́ sínú ìyà míì tó tún ju ìyà ti ẹ̀wọ̀n lọ àwọn méjèèjì ní kúkú wọ́n jáde wọ́n fẹ́ jáde anábì Yusuf alayhi salatu wassalam wọ́n tẹ̀lé wọn nítorí kí ni wọ́n fi pa ẹnìkan tì torí pé bùkátà wọn tí wọ́n fẹ́ sọ kò lè jẹ́ ń tẹ́ ẹni tí wọ́n wá pàtì yìí wọ́n expect wípé òun ni yóò bá wọn mú mẹ́sẹ̀gì àwọn débi táwọn fẹ́ táwọn fẹ́ kó lọ ìyẹn lọ́lọ́run fi wá dá yẹn lẹ́lẹ́yìn ní oṣù láti Yusuf aya <clears throat> 42 lẹ́yìn ìgbà tí ọlọ́run bá tí wọ́n ti sọ̀rọ̀ ti bí wọ́n ti túmọ̀ àlá fún wọn tán àwa máa kẹ́kọ̀ọ́ tòní lọ a'udhu billahi minash shaitanir rajim a'udhu billahi minash shaitanir rajim wa qala lilladhi dhanna annahu najim minhu madhkurni 'inda rabbik wa qala lilladhi dhanna annahu najim minhu madhkurni فأنساه الشيطان ذكر ربه فأنساه الشيطان ذكر ربه فلبث في السجن بضع سنين فلبث في السجن بضع سنين وقال للذي ظن أنه ناج منهما وقال للذي ظن أنه عند ربك فأنساه الشيطان ذكر في السجن بضع And he says to the one whom he name to be saved, Mention me to your Lord, that is your king, so as to get me out of the prison. But Shaitan made him forget to mention it to his Lord, or Shaitan made Yusuf to forget the remembrance of his Lord Allah as to ask for his help instead of others. So Yusuf stayed in prison a few more years. Tọ́, ìṣẹ̀lẹ̀ náà lágbọ́n Anábíwá Yusuf Alayhi Salatu wa Salam, wọ́n wá lọ bá wọ̀kọ́ọ́lá, wọ́n wá sọ̀rọ̀. Ta ni wọ́n sọ̀rọ̀ fún, lílẹ̀ rí wọ́n na annahu najin min huma. وقال للذي ظن أنه ناج wọ́n lọ sọ fún kan nínú àwọn méjèèjì tí wọ́n rọ́nà ń bẹ̀yìn ní yẹ̀kínù ni hmm. àìkọ́nà hmm. wọ́n sọ fún ẹni tó jẹ́ sí pé wọ́n mà dájú sáká ni yóò mórí bọ́ níbi ikú náà jẹ́ mínú wọ́n sọ fún kan nínú àwọn méjèèjì tí wọ́n mọ̀ pé òun ni ẹni tí kú ò ní pa òun náà lẹni tó jẹ́ sí pé yóò sórí ire lẹ́yìn ẹ̀wọ̀n ìwọ tó ń gbọ́ mi tó wà lẹ́wọ̀n ẹ̀yìn ẹ̀wọ̀n rẹ yóò dáa fún ọ padà ní o tàbá ní yóò dáa fún ọ níta mìíràn ní pé tó bá jẹ́ sí pé ìwà burúkú kan lòwù tó fi débẹ̀ tó bá jáde kúrò lẹ́wọ̀n náà ò ní padà bẹ̀ mọ́ láíláí ara rẹ̀ náà ní wípé tó bá jẹ́ sí pé wọ́n parọ́ mẹ́ tó fi dẹ́wọ̀n ní tó bá jáde kó ń bẹ̀ tí ó máa dáa sí i ànábì Yusuf wá ń sọ fẹ́ni tí wọ́n rí pé tí ẹ̀yọ́ da sí lẹ́yìn ẹ̀wọ̀n ni wọ́n ń sọ fún pé òdùkóòrú ní dákunjọ́ tó o bá délé má gbàgbé mi tó o bá dọ́dọ̀ ọ̀gá rẹ tó o bá dọ́dọ̀ ọba má gbàgbé mi sọ̀rọ̀ mi fún pé ìyà ń jẹ mí lẹ́wọ̀n sọ̀rọ̀ mi fún wípé ìpọ́njú ti bá mi lẹ́wọ̀n ròyìn báwọ̀ mi ṣe rí sọ ọmọ ọba ti mọ̀ mí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé mo dán mo ń dán adúmọ̀ adán ni mi sọ fún pé gbogbo ẹ ti di kàláǹkì ní bá mi sọ fọ́ba rí pé atẹ́gùn ẹ̀wọ̀n kọjá atẹ́gùn ààfin omi ẹ̀wọ̀n kọjá omi ààfin oúnjẹ ẹ̀wọ̀n kọjá oúnjẹ ààfin kòránì mọ́ dùn púpọ̀ ẹ̀rí gbogbo ẹjọ́ tá a fẹ́ máa ròyìn bẹ̀rẹ̀ ń bẹ old corny and arabic ọmọ bẹ̀ ń bẹ̀ gbogbo nǹkan pátápátá tójú ẹ rí láàrin tí wọ́n náà sì mọ̀ pé ojú ẹni tó wà láàfin èrí bá ń sọ fún kíni ọba ìtumọ̀ ẹnu wá tọ́ran létí bákan náà pé ẹ̀wọ̀n tí mo wáyìí ẹ̀wọ̀n fake ni wọ́n dọ́gbọ́n sí ni wọ́n hún ni kìí ṣe pé mo dì sáàfù pé kí n wá sẹ́wọ̀n bóyá ti gbàgbé ní ọ̀nà ọba pọ̀ bá ń rán létí wọ́n láyà yìí fi ń yé wáyé tó gbogbo àwọn ẹni ńlá a máa rán wọn létí ni o bíyàn bá ti dé yan ńlá tán nǹkan ti pọ̀ lọ́wọ́ má máa rò pé ńgbà mo ti sọ fún tán ó ti parí náà ọ máa rán létí ni o torí pé n ti ń bá yí pọ̀ ní tí ń bá yíó ṣe kí ni èyí fi yá pé gbogbo ẹ̀yin tẹ́ bá ń kọ lẹ́tà sáwọn ọba àbáwọn gómìnà àbáwọn president àbáwọn aláṣẹ tó ọba kọ́lẹ̀ kan tí ọba reply sí ọ o torí pé ẹni tí ó jẹ́ sí pọ́wọ́ ẹ̀kún ni wọ́n ìyẹn ni ọ̀rá sáàni tí ànábì Yusufu ní alayhi salatu wassalam ó ti mọ̀ pọ́wọ́ ọba kún lọ́jẹ́ kọ́ sọ pé ó kúrú ní ẹ̀ a máa remind wọn náà ni o a máa tún kọ lẹ́tà míì sí wọn pé ẹsẹ́ ìgbàgbé nǹkan ṣe àtẹnumọ́ iná làáfí bájọba gbé àtẹnumọ́ làáfí bá wọn èèyàn ńlá gbé tó bá ti tẹnumọ́ kò ní yóò ti gbàgbé ẹ o àkọ́lá ológun ọdún yóò ti gbàgbé ẹ o eléyìí ẹ̀kọ́ ni fún gbogbo ẹni tó bá súnmọ́ àwọn èèyàn ńlá gbogbo ẹnikẹ́ni tó bá súnmọ́ àwọn èèyàn ńlá kó lọ ọmọ bó sì máa bá wọn gbé mọ́ máa papá jánu pé mo kú sọ fún wa níbi òní wọn ti gbàgbé wọn ò tiẹ̀ wọn ò rántí mi mọ́ ẹ̀wọ́ lọ́wọ́ ran létí àwọn máa ran létí ni anábì Yusuf alayhi salatu wassalam ó ní kí lọ bá fẹ́ máa rántí ẹni tó wà lẹ́wọ̀n sí ẹni tó wà láàfin gan ọba tí ìrántí wọn ààrẹ́pẹ̀ tó wà lẹ́wọ̀n lọ́bọ́ wà máa rántí pé ẹnìkan bẹ lẹ́wọ̀n àti ìrántí ẹni tó wà lọ́jà àrántí ẹni rí ha mú ti ẹ̀tí gbàgbé pọ́mọ yìí ṣé ìwọ ẹ̀ tó wá wà lẹ́wọ̀n lọ́wọ́ wà lẹ́yìn aláṣẹ wà rántí rẹ̀ anábì Yusuf understand alayhi salatu wassalam tààtì ẹ̀ ní ó tún máa understand táwọn ànábì ọlọ́run ó ní kúrú ní inda rabbik ìjọ tó bàbá délé bá mi sọ fọ́ bá pé mọ́ ń bẹ́ àyín kọ́mọ́gbàgbé mi kí mọ́ àkúṣẹ́ ń bọ̀ wá délé tán kí ló ṣẹlẹ̀ sí tí ìyá ti mú lẹ́wọ̀n délé lọ́bọ́ náà ọlá ó ti gbàgbé ẹni kankan tí mẹ́lẹ́wọ̀n ti ẹ̀ arákùnrin yìí ara jẹ bá gbàgbé ènìyàn ẹni tó àlá fún ọ tó ṣe dáadáa sí lẹ́ẹ̀kan níjọ́ pé nàrọ̀ kàmínà lè tó náà Eh, tó mọ́ àti ọlọ́run fẹ́ sẹ́ni o mo hmm. fa ń sáàhù ṣẹ̀yìtọ́nù zikra rabbi ọlọ́run ní ìṣùwájọ́ gbàgbé pé kọ́ fún ọba nílé pé ẹnìkan máa ń bẹ lẹ́wọ̀n tó kọ rẹ̀ ń Yusuf ẹnìkan ń a tún ní mímọ̀ ẹnìkan ń bẹ lẹ́wọ̀n tó Èsùwájọ́ gbàgbé pé kọ́ rántí ànábì Yusuf ń gbàgbé àfin padà tán tó dé pálá tó dé secretariat ó gbàgbé ànábì Yusuf àríṣọ́lá tó wọ́n. Kò tí ẹ mẹ́ǹṣẹ̀ rárá, ẹ̀yìn kí lọ́fà àwọn àdí tí bẹ̀m̀bẹ̀ wọ́n ní ṣètọ́nù tọ́lọ ń wíń bẹ̀rùn, a máa túmọ̀ padà pé èsù jẹ́ ó gbàgbé. Wọ́n ní túmọ̀ sí pé ẹni iṣẹ́ ni burú. Kò wíṣ láti pé kóhun neglect ọ̀rọ̀ ànábì wa Yusuf lọ́bí jẹ́ sí gbogbo nǹkan tí èèyàn bá ṣe tí ìsìnkú ṣe pẹ̀lú pé intentionally pé omi ní ẹ̀ láti ṣe wọ́n láàmà ṣàfihàn nǹkan náà sọ́dọ̀ kí ni èṣù ọba sí ìsìfẹ́ mú pẹ́ẹ̀nì ní ìsìn ọba fẹ́ pé ẹgbà lọ́ba gún ẹni tó fẹ́ fún lọ́wọ́ ah èṣù ni o torí pé omi ní ẹ̀ gbogbo nǹkan tá a bá ti rí pọ̀ ṣẹlẹ̀ tó yí wa lọ́wọ́ tí ilé ẹ̀ ṣe pé wù wá láti ṣe bẹ́ẹ̀ ká máa sọ pé kí ni àṣẹ ìtọ́nù wọ́n ní ẹni ìyá ọkùnrin tó jáde lẹ́wọ̀n yìí akànwí lẹ́ẹ̀kan pé abáramóore jẹ ní gbangba ni ṣùgbọ́n ní kọ̀kọ̀ kìí ṣẹni eburú ẹni rí ni ẹni tó mú orí ni wọ́n kí lọ́fà tá a fi mélè wọ́n nítorí pé ọlọ́run ọba sọ pé fàánsáhù ṣayítọ́nù dhikra rabbi wọ́n lé sùláàlú lọ́jẹ́kọ́ gbàgbé nígbà tí ọba sì ti jíṣẹ́ aṣọ fún alẹ́ kan páwọn ọba wọn bí sí wọn ò rójú ẹni tó wà láàfin tán átọ́ ń bèèrè fún àrójú ẹni tó wà lẹ́wọ̀n ilé wa bí ma ń lá fún anábì Yusufu ńgbà tó ti gbàgbé ẹ̀ wọ́n ti gbàgbé ẹ̀ sẹ́wọ̀n fàlábì ìsàfi séjé ní bí bá á sí ni anábì Yusufu wa pẹ́lẹ́wọ̀n sí ọpẹ́lẹ́wọ̀n ah, hmm, sí nítorí pẹ́ ní ìyẹn ọ̀ràn tiẹ̀ àrí ìsọ̀látò wọ́sára náà eléyìí ni ṣókí nínú tẹ̀fṣíru àyà yìí ẹ jẹ́ ká wọnú omi ọgbọ́n kọ̀ọ̀kan tí ń bẹ nínú àyà yìí tó ẹ jẹ́ ká wò pé wàkọ́ọ̀lá lílẹ̀ yìí bọ́nà annahu najim minhuma tàbáwo bẹ̀rẹ̀ àyà ni wọ́n ní anábi Yusuf ọsọ fún ẹni tí wọ́n lérò pé yóò ṣe kíni yóò là kúrò nínú àwọn méjèèjì ẹni pé ẹni tí wọ́n ti gbà pé yóò escape kú nù wọn wọ́n ní àbọ̀nù hùnà àlẹ́lì wọ́n ní rọ́nà tí wọ́n wà ní àyà yìí mímọ̀ ní yẹ̀kíìnù ni a máa lo rọ́nà fún yẹ̀kíìnù nígbà mí ọ̀pọ̀ ní alùkùránì láwọn àyè tó jẹ́ sí pé tẹ́ ti rí rọ́nà ń a máa túmọ̀ sí pé mímọ̀ ni eh, pé ọ̀dà lójú ni wọ́n ní anábì Yusuf rọ́nà ń eh, ìtumọ̀ rẹ̀ ní mímọ̀ naam tẹ́wàá wò kẹ́límọ́tún najat lílẹ̀rí wàkọ́ọ́lá lílẹ̀rí rọ́nà annahu nájín yẹn láfẹ́ sọ̀rọ̀ rẹ̀ annahu nájín minhuma ẹni tọ́lá nájín wọ́n kọ́lá ọmọ ikú gbogbo tó bá ti rí nájín ìpìlẹ̀ rẹ̀ ní nájí ìpìlẹ̀ rẹ̀ ní kíni nájí ó rí pé tẹ̀nùwín tó wà ń bẹ̀ wọ́n níṣẹ́ tí ó ń ṣe àwọn àfáà yóò ti yé wọ́n ní ká lọ mọ̀ yí pé liman fil hammi wal gham o ní máa sọ pé fulan nàjà aunaji ọlá kọ́ wá sọ fún wa pé ọlá ah, ọlá kú níbi níbi oúnjẹ ní oúnjẹ bó oúnjẹ ìṣe ìbànújẹ́ ẹ̀yìn bá ti léyìn alá a máa expect pé ìbànújẹ́ kan wà tó mórí bọ́m̀bẹ̀ nù hmm. ó mórí ọforí ọlọ́nlá kú níbi ikú ọlá kú níbi accident ọlá kú níbi àìsàn kan ọlá kú níbi nǹkan kan náà واستعمالها هنا مما يؤكد أن هذا السجن الذي هم فيه فيه تعذيب àwọn ẹni lílo nájín yìí máa kẹ́kọ̀ọ́ máa kẹ́kọ̀ọ́ ń bẹ́ mi wọ́n ní nájín tó wà náà àyà yóò fi yíwá pé ẹ̀wọ̀n tí wọ́n jù wọ́n sí ẹ̀yìn ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ẹ̀wọ̀n kí mo àwọn èèyàn máa pé ẹ̀wọ̀n pé àwọn ẹ̀wọ̀n tó sí pé bá tó jáde àìsàn ló gbèkó mẹ́ Eh, kúbútúbúlẹ̀ kó rí ọgbà ìsàn ti ẹwọ́ eh, ìran pé ẹ̀wọ̀n kirikiri torí pé náà jí cháwì ọ̀fìyà wípé ìyà ń bẹ nínú ẹ̀wọ̀n tí wọ́n jù wọ́n sí valimohim tàbá ti rí nàjá àti àǹjá iná ọ́n tọ́ka sí wípé ìran kan nínú ìbànújẹ́ àti ìwọ̀n ẹ̀kùn àti àwọn nǹkan tí máa mí àti èèyàn máa mí kalẹ̀ eh, náà là máa lo nàjá fún tí èèyàn bá wá bọ́ ń bẹ̀ á nàjá au najainahu au anjainahu anabi wa yusuf anabi wa yunus alayhi salatu wassalam àwọn náà mọ̀ pé nígbà tí ṣẹlẹ̀ṣẹlẹ̀ tí wọ́n ti wọ́n bọ́ sínú tájá gbé wọn mì àní pé wọ́n bọ́ sínú ẹja ẹja ló sí kíni kò rọrùn fánàbí ọlọ́run lọ wọnú ẹja yìí bá ń ṣe pé ju ànábì ibrahim sínú náà àìsàn ànábì ibrahim ojú ẹ̀ sínú náà alayhi salatu wassalam mọ́ sí bí àwọn tí wọ́n bẹ ẹ̀sìn wọn jẹ́ tí wọ́n ní àwọn ọ̀fẹ́ra wọn sílẹ̀ fún kìnìún àwọn fẹ́ wò bọ́yá àwọn fẹ́ tẹ̀sí agbára ẹ̀sìn àwọn wò àti mùsùlùmí ṣe bẹ́ẹ̀ tọ́ anábì Yunus alayhi salatu wa suratul anbiya aya 87 àárí tá a bá ti rí nàìjẹ́yìnà hù ibi tá a bá ti rí nàìjẹ́yìnà àǹjẹ́yìnà lọ mọ̀ pé <laughs> ní tí wọ́n lo nàìjẹ́yìnà fún apanirun ló kọ rẹ̀ o àpẹẹrẹ rẹ̀ náà ni ẹja tó gbé èèyàn mi èèyàn bá wọnú ẹja kíláàkù tọ̀yá yẹn wá sọ pé kí ni percentage escape a máa sọ pé kò sí percentage kankan fún nítawí nìyẹn torí pé inú ẹja tó bá ti wọ̀ báyìí tó gbé mi báyìí kò sọ́nà kò kankan ní abẹ́ ẹja ẹnu náà ló kù ẹnu ẹja ò sì lè lanu kó tún wá máa jáde bọ̀ mbẹ́ torí tó bá jáde yọ pọ̀ ni ẹni tó sì gbé nǹkan mi òjé eh, rẹ̀ ti wọ kìíní kan lọ́wọ́ kọkù bàbá ẹni tí yọ bọ̀ àwọn òní pèpè púpè ń tiwa eh, ẹ̀rí nígbà tó wá wọnú ẹja yìí tẹ́já gbèmí yìí táàtì rò kí ò lè làmọ́ ọlọ́run ní ah, nàìjíríà náà lálò sọ́fìlà ń bí àyà ètì sẹ́gun ọlọ́run ọba sọ pé fásitì àjábẹ́ náà làhùwà nàìjíríà náà hùmìnà lọ́gọ́mù Àwọn onìkan kọ́ àti gbogbo ẹni tó bá gba ìgbàgbọ́ náà ni a máa là wà kàdálíkì. Wà kàdálíkì náà jẹ́ mọ́mìnì. Ìwọ sá dúró dáadáa, tó bá ti dúró dáadáa, ìwọ náà máa là. kí ni? Àwa máa là o. Kìí ṣe pé bọ́yá àárùpá máa ná bí ọlọ́nìkan ni wọ́n là. Ìkan náà àwọn àfáà wa Eh, kò sí láì fi kára sọ̀rọ̀ wọn báyìí rahmatullahi alayhi sheikh murtaba abdulsalam sheikh murtaba abdulsalam ní ìlú ìbàdàn wọ́n máa pè wọ́n ní orísun ọmọ eh, rahimahullahu ta'ala ní ọdún kan tí àwọn oní wàhálà eléégún tí wọ́n dá wàhálà alẹ́ sí wọn ní ilé ẹ̀kọ́ wa al-ma'had arabi an-nigeri tó wà lè lẹ́kùrọ̀ ní ìbàdàn eh, àwọn eégún kan tí ọlọ́run ti pa ó ti gbogbo ìdílé wọn ti bàjẹ́ èyàn á máa fojú èyàn á máa fèsì àwọn ẹni ọlọ́run títí ọmọ bàjẹ́ kì í sẹ́ni ọlọ́run ní ń ba ọjà mọ́ àwọn màláìka ọba ọjà bẹ́ẹ̀ ni àwọn màláìka ó ṣe kí ni wọ́n ba ọjà wọ́n fi ní iṣẹ́ àwọn èsì ìṣe èèyàn àwọn tí wọ́n bá mú èèyàn báyìí wọ́n mú pátápátá ni kódà yóò tọrọ gbogbo ẹni tó tẹ̀lé ọ lẹ́yìn wa yìí àwọn eléégún yìí target láti pa wọn níjọ́ náà wọ́n sì já wọ́n já gèètì ilé ẹ̀kọ́ wọ́n wọlé wọ́n ti gbogbo ẹ̀ wọ́n jókòó wọ́n ń tàbá wọ́n ti gbogbo ẹ̀ ẹ̀jẹ̀ mọ̀ pé bàbá wa yìí wọ́n lọ pẹ̀lú ọkọ̀ wọn tó jẹ́ sí pé gbogbo títì ló kún pẹ̀lú àwọn olé wọ́n ti dominate wọ́n ti gba gbogbo títì tà so bàbá yìí lọ ẹ̀yìn a máa rí pé ẹ̀ẹ́lẹ́ àwọn àfáà yẹn gbóná ẹ̀ wọ́n gbóná kankan àwọn àfáà máa tutù ni àwọn àfáà máa cool ni àpọ̀lọ̀gbọ́n ah, àtúntutù náà hmm. eh, torí tàbá ní àtútù àwọn ẹni burú ọmọ rí ẹfún eh, àwọn àfáà máa kúl ní wọ́n yìí gbóná wọ́n yìí sí ìtutù wọ́n máa wà ní kíni agbèrè méjì eh, kí ó ló nǹkan kan ó ju pé wákàtà alìkànú jílmù mìíní àwọn àfáà wa yẹn òun sáfà láriwo bàbá wa sheikh murtala abdulsalam kì í sá àfáà kínní aláriwo àfáà pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó sì yé àwọn èyí ṣe wórówórówórówóró àwọn èyí sẹ́ni wórówóró ń tiwọn àmọ́ mọ̀ wọn pọ̀ alhamdulillah àwọn ẹni ọlọ́run làwọn irú ọ̀nà bá fẹ́ tó bá fẹ́ gúnlẹ̀ ayọ̀ máa kọ́pì irú àwọn àfáà bẹ́ẹ̀ mi ò gbọ́rí kan á máa bú àwọn àfáà tó síwájú wọ́n máa bú Ibn Taymiyyah wọ́n máa ah ọba fún tíra báyìí inú wọn dùn ní ìgbé ah ó fún mi tíra wọn ó sì kà á hmm. wọn ó sì kà wọn ó sì mú omi ọgbọ́n jáde kó ń bẹ̀ gbé ah, ah eléyìí èmi ọ̀kárí wọn ó sì sọ fún ọ pé ah, mo máa ka nǹkan kan báyìí nínú tíra tó fún mi ọmọ tuntun pọ̀ ọmọ sí dábẹ́ ọmọ sí báyìí àwọn àfáàyàn ẹ̀ẹ́n eh, ń gírí máa ń káyì wá sí ní gírí máa ń káyì àwọn parí ayé ẹ lọ nìyẹn hmm, kó o ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn àfáàrí là ń sọ ni tó èyí tí a wí yìí tọba tó lọ́wọ́ Suratul A'raf àyà 64 ó tún bá bẹ́ẹ̀ náà bí a ń jẹ́ iná ànábì lótú lọ́lọ́ ń lò fún wọ́n lé kàbìkàbìkàbìkàbì àwọn ọmọ tọ́lọ̀ ń rọ̀ sí ìlú ànábì lótú ní alayhi salatu wassalam má bà wọ́n bẹ̀ kọ́ má pa ọ́rẹ́ ni ọlọ́run tètè jáde o tètè jáde o <laughs> tètè jáde o فكذبوه فأنجيناه والذين معه في الفلك فكذبوه فأنجيناه ونجينا والذين معه في الفلك وأغرقنا الذين كذبوا بآياتنا النبي ونوح هنا للين عليه الصلاة والسلام صلاة الاعراف آية 64 النبي ونوح هنا فكذبوه فأنجيناه والذين معه في الفلك وأغرقنا الذين كذبوا بآياتنا فكذبوه فأنجيناه والذين معه في الفلك وأغرقنا الذين كذبوا بآياتنا إنهم كانوا قوما عمين بين náà ni أنا بمينا rí العراف ànábì míì náà 72 àtúnbà بين bẹ̀ náà فأنجيناه والذين معه برحمة منا فأنجيناه والذين معه برحمة منا وقطعنا دابر الذين كذبوا بآياتنا وما كانوا مؤمنين tànábì Áàdù tànábì Húdù nìyẹn ẹ̀ẹ́ tún lọ wo ti ànábì wa Lúùtù náà lọ wá wà ní sọ́tọ̀ àráfẹ́ 83 ọlọ́run bá sọ pé fa ń jẹ́ iná hù ahìláhù ilẹ̀ múrọ̀ àtàhù kánẹt nínú ẹ̀rọ bìrì Báyìí tọ́, yáyàtà wà ń bẹ̀lé ní òun náà ni pé anábíwá Yusuf Alisalatu Wasalam wọ́n bẹ́ni tí a lérò pé yọ́ làkó nínú àti nàjá àti anjáyíná àti nàjáyíná òun náà ni àwọn àyàtà ayọ́pútà bá ti rí nàjá àbí anjáyíná àbí nàjáyíná lọ mọ̀ pé <laughs> tí ó ń tẹ̀ ń forí tó pàṣù rẹ̀ kó tó di pọ́ mórí bọ́m̀bẹ̀ kìí ṣe nǹkan kékeré nǹkan tó lágbára ni. Mhm. a máa tẹ̀síwájú ní tafsir udkurni inda rabbik. udkurni inda rabbik. ní maqulatul qawli nínú àyà اذكرني عند ربك جملة هي sentence هي يوم هو محل نصب في محل نصب مقولة القول وقال للذي ظن أنه ناج منهما كلا واسو اذكرني عند بنحو سيلون جينا أوني اذكرني عند ربك أه ما gbàgbé mi tó bá dọ́dọ̀ ga wa rọ́bùkà láàrin òní sayyiduka òun náà ni ọ̀gá rẹ̀ àbí ọba wa ọba rẹ̀ wal aslu fihi tí wọ́n bá ní ta bá ti rí rọ́bù ta ló yẹ kó máa jẹ́ tó yẹ máa lo gbólóhùn yẹn gan nípìlẹ̀ nìkan ló yẹ máa lò nípìlẹ̀ o a lè lò náà o falaba a lè máa lò fún nǹkan míì náà tí ṣe ọlọ́run ọba tó bá ti jẹ́ sí pé gẹ́gẹ́ bí ànábì wà hásà rasulullah sallallahu alaihi wasallam àhálà ànábì ní ẹmà ìjìnà sí ẹmà lò sallallahu alaihi wasallam ẹ̀ẹ́mbò ló ti wá sọ ẹ̀ẹ́ pé ádàbí nìyẹn o tẹ́ ń pè ní ádàbí àwọn àfá àwọn kan jalè ádàbí ẹ̀ẹ́ lẹ́kọ̀ọ́ lábáṣìwò ah, bàbá náà gan ẹ́rì pé ẹni ádàbù ni wọ́n lòótọ́ bàbá wù wọn dáadáa àwọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ṣe gbogbo nǹkan kì í fa wàhálà ádàbù náà Anabi ni elu lo ládàbí pẹ̀lú ọlọ́run torí pé lada ládàbí ọmọ èèyàn nìkan a àmọ́ pé ládàbí pẹ̀lú ọlọ́run ni ọba ládàbí bọ́ bá ti lo ádàbù pẹ̀lú ọlọ́run ọba rẹ̀ subhanahu wa ta'ala bọ́ si ti lò tó bẹ́ẹ̀ náà ni ọlọ́run ọba ó ṣe fẹ́ràn tó nínú àwọn àdáàbù tánàbí wa sallallahu wa nínú àwọn ọ̀rọ̀ tá a máa pè jáde òun náà ni pé torúkọ ń tó dáa jù ní bí kí èèyàn ọmọ máa sọ̀rọ̀ ẹ̀ bẹ́ẹ̀ kó sì máa lò fún ẹni tó jẹ́ èdè ènìyàn náà tí nǹkan kan bá jẹ́ ráìtì ọlọ́run ìwọ ọlọ́run ń tó dára jù fọ́mì ènìyàn ní bí kó jìnnà sí láti máa lò fẹ́ lómi tí kìí ṣe ọlọ́run subhanahu wa ta'ala ó wà nínú hadith tí ìmáàmù wa Bukhari àti ìmáàmù wa Muslim gbà wá an Abi Hurayrata radiyallahu anhu an Abi Hurayrata radiyallahu anhu أن رسول الله صلى الله عليه وسلم قال لا يقولن أحدكم عبدي وأمتي كلكم عبيد الله وكلكم نساء وكل نساءكم إماء الله ولكن ليكن غلامي وجاريتي وفتاي وفتاتي. بين أنا بني آية صلى الله عليه وسلم ẹnìkan nínú yọ́ máa sọ pé abúdí wà ámàtí má máa pe ẹni tó wà lábẹ́ rẹ̀ eru ẹrú mi ẹrú mi mọ́ má máa pe èèyàn lẹ́rú mọ́ torí kí lọ́fà tí wọ́n fi ní pe ẹrú mi mọ́ torí kí gbólóhùn ìjẹ́rú yìí ọlọ́run nìkan ló yẹ ká máa jẹ́ fún kò yẹ ká máa jẹ́rú fún nǹkan lẹ́yìn ni o èèyàn lè jẹ́rú fún yàn ó sì lè jẹ́rú lóbìnrin ó lè lọ́kùnrin ṣùgbọ́n tó bá tiẹ̀ lẹ́rú lábẹ́ má máa pè ní ẹrú mi mọ́ má máa pè ní ẹrú mi ẹrú wá ń bí ẹrú wá ń bí mi wá ń bí báyìí torí pé ọlọ́run ló yẹ ká máa lo abudi fún abdullah ọlọ́run nìkan ló yẹ ká máa lò fún tiwọn ládàbí ni wọ́n ń sọ wọn ò sọ fún wa pé bá pè yàn ní ẹrú rẹ pé ọ̀dẹ́ bẹ́ẹ̀ ni ìyẹn nínú riwaya mi la yaqul at'im rabbak la yaqul at'im rabbak má máa sọ wípé má máa lo rọ́bù fún ọ̀gá rẹ̀ mọ́ ànábì ni ẹ má máa lo rọ́bù fún kíni ọ̀gá yẹn mọ́ náà láàrin báyìí àtàrí pé ládàbí ni gbólóhùn rọ́bù láàrin ni wọ́n fi ń sọ fún wa yí pé ọ̀rọ̀ tí ànábì Yusuf sọ fún pé ó kúrú ní àyíǹda rọ̀bíkà bá rán mi létí rántí mi lọ́dọ̀ ọ̀gá rẹ̀ rántí mi lọ́dọ̀ ọba rántí mi lọ́dọ̀ aláṣẹ kábíyèsí ìlú wàyí bá mi mọ́ gbàgbé mi lọ́dọ̀ rẹ̀ wọ́n ní rọ́bù tí ànábì Yusuf ló ń bẹ̀ ni wọ́n ní wọ́n rẹ̀ ni pé nínú nínú nínú nínú century àbí generation wọn wọ́n máa ń lo rọ́bù lọ́dọ̀ wọn á padà gbọ́ yẹn náà padà algalap ẹ jẹ́ ká wọlé sọ́dọ̀ àwọn nasọ̀rọ̀ níyà àwọn nasọ̀rọ̀ àwọn kìrìsìtẹ́nì látara ibi tí torí gbólóhùn rọ́bù yìí ó dá wàhálà alẹ́ sí wọn lọ́rùn nípasẹ̀ translation bible sédè yorùbá àti èdè òyìnbó torí pé bible ìsédè òyìnbó kìí sì sédè yorùbá nípìnlẹ̀ rẹ̀ tó yóò á máa translate láti èdè kan sédè kejì sí ẹ̀sìn màpè lọ́dọ̀ tí wọn àwọn ò ní tẹ̀fsíìrù fún bible hmm. bible ò ní tẹ̀fsíìrù nípìnlẹ̀ rẹ̀ pápé ó tún wá ní èdè tó wá láti bẹ̀rẹ̀ rẹ̀ tó wá jẹ́ sí pé wọ́n á ti tafsiru báìbù bí kòránì ti ní tafsiru wọn ò ní tafsiru ní àìmọ́ wà ní tafsiru kí ni wọ́n fi máa túmọ̀ báìbù sédè ní dictionary náà kí ni mo pè é dictionary ni èyí ẹ̀ tẹ́ bá ti wá débi gbólóhùn rọ́bù nínú báìbù sẹ́gẹ́t ní tí wọ́n wà máa túmọ̀ ẹ̀ sí ní olúwa hmm. ẹlẹ́wọ̀n àti olùgbàlà wọn olúwa wọn tẹ́ ń wìn tẹ́ ń wìn pẹ̀lú olúwa ni pé aṣíwájú wa kí ni mo pè aṣíwájú gẹ́gẹ́ bí ànábì Yusuf ti sọ láàrin ìpé òkúrú ní ọ́ndà rọ̀bík wọ́n á ní Jésù ní olúwa wọn àtàwọn wọ́n pé Jésù ní olúwa ẹ̀yìn tí wọ́n sì ní pé ayé sá wà rọ̀b ẹni pé òun lọ̀gá àwọn ìtumọ̀ ẹni ṣùgbọ́n kò yẹ sí pé dictionary náà fi túmọ̀ kínní òun ni ó jẹ́ kí wọ́n dojú ẹ̀ wàlẹ̀ asìlú ìpìlẹ̀ ni kí wọ́n sọ pé jésù ni aṣíwájú wa gẹ́gẹ́ báwọn náà sọ pé sayyiduna muhammad sallallahu alayhi anabi ni kí ni aṣíwájú wa almuhim níta fẹ́ lónìí pé àrọ́bù bí máa nà sayyid níta bá ti rọ́bù ó ń túmọ̀ sí pé ọ̀gá ni wọ́n mìíní pẹ̀lú àbí ọba أي اذكرني عند سيدك وكان ها وكأن هذا الاستخدام مشهور متداول عند القوم وين يودا بيني كي كما لو كما لو رب رب fún ọ̀gá ẹ mọ̀ pé gbogbo ìlú kọ̀ọ̀kan náà ló ní àwọn èdè tí wọ́n tí wọ́n máa fọ̀ nígbà mi eh ọba dona òkè o nílẹ̀ Ọ̀yọ́ state all the tan bá ran tan bá ran òkè o wọn ọba dé Ẹ̀gbá lọ́hùn all the tí wọ́n máa ṣe bá wa àwọn pé bá wa lọ́dọ̀ tí an bí kíni túmọ̀ rẹ̀ àmọ́ túmọ̀ rẹ̀ tàbí bá wà yàrá pé bá a ṣe wà ṣùgbọ́n bá wà lọ́dọ̀ tí wọ́n ánsà ni ánsà ni lọ́dọ̀ tí wọ́n bá wà pé ok all bẹ́ẹ̀ ni o bá wà bẹ́ẹ̀ ni ọwọ́ rẹ̀ bí pé tí yàn bá sọ́dí àwọn ìtàn àwọn ànábì ọlọ́run especially dáadáa máa rí máa rí àwọn èdè tó jẹ́ sí pé kan ṣùgbọ́n lọ́dọ̀ àwọn èèyàn mìíràn nínú ẹ̀ ni rọ́bù jẹ́ àwọn ìran ànábìwa yusuf alayhisalatu wasalam látọ̀rí yakub tó dọ́dọ̀ ànábì isaac tó dọ́dọ̀ ànábìwa ibrahim alayhisalatu gbólóhùn rọ́bù àti gan lápapọ̀ ńgbà náà kọ́hírọ̀ tí ànábì yusuf ti lọ sáyé gbólóhùn rọ́bù yìí ọ̀làbẹ̀ ni pé nǹkan ni èdè wọn tí wọ́n máa ń lò àwọn èlò lo ni wọn tàbá lọ sọ́tù Yusuf àyà 41 ida ń bẹ̀rẹ̀ ní yá sọ yẹ bayi sígìn amma máa àhàdùkù máa fayasqi rabbahu khamra yá sọ ní báyìí sígìn a máa àhàdùkù máa fayasqi rabbahu khamra ọdún lọ sọ́tù Yusuf 42 tàwà ń bẹ̀rẹ̀ wà qala lilladhi dhanna annahu najin minhuma dhkurni وقال للذي ظن أنه ناج منه اذكرني عند ربي gbogbo rọ́bù ń bẹ̀ ní ọ̀gá ni wọ́n mí o ní fa'ánsáhù ṣaitọ́nù díkìrà rọ́bì rọ́bì ń bẹ̀ náà ọ̀gá náà ni wọ́n mí ní fàlábé ẹ̀wájá wáyà mí ìtọ́jẹ́ sí pé wọ́n lo rọ́bù fún ọlọ́run àyà kan náà wọ́n lo rọ́bù fọlọ́run bẹ̀ wọ́n tún lo rọ́bù fún ọ̀gá ìyẹn ló dojúrú máa wọn kìrìsìtẹ́nì là lójú níbi tí wọ́n ti ń túmọ̀ báíbù tí wọ́n fi sọ jésù di olúwa a máa túmọ̀ rọ́bù sí olúwa a sì máa túmọ̀ sí ọ̀gá wa síwájú wa sùràtì yusuf àyà fifty ọlọ́run bá sọ pé. wàkọ́ lálẹ́ mẹ́rin kú túrú ní ibi. ọba ni ẹ mú wá. فلما جاءه الرسول قال ارجع إلى ربك ربك ń bẹ ní olúwa ọ̀gá ni kìí sí olúwa ẹ padà sọ́dọ̀ ọba yín tí í ṣe ọba ìlú tí í ṣe gómìnà tí í ṣe apàṣẹ wà ìlú rọ́bù láàrin ọ̀gá ni wọ́n lò fún ọwá ní fọ́sálùmọ́ bá ń wọ́n máa wúrọ́ bùtọ́ tẹ̀lé báyìí ọ sọ pé ọ̀bí àfikáyà sọ́ra tí a máa ti lo rọ́bù fẹ́ níyàn a máa sọ pé ọ̀gá ní àmì tí a máa ti lo rọ́bù fún ẹni tó dá àwọn ènìyàn a máa sọ pé olúwa ni wọ́n ní fàánsá òṣèrè ìtọ́nù díkìrọ̀ rọ̀bí ẹjá kí ó láàrin ìlàṣẹ ìtọ́nù hù náà ṣe ṣètọ́nù tí wọ́n ní ó jẹ́ kí ẹni tó jáde kúrò lẹ́wọ̀n yìí kó gbàgbé láti sọ̀rọ̀ ànábì Yusuf fọba nígbà tó délé tán irú èṣù wo ló lò sọ́mi èṣù ni àbí yẹ èṣù àbí ọ̀gá àwọn èṣù tí í ṣe ìbílísì gàgà aljawab ansa ni pé kì í sọ̀gá àwọn èṣù ọmọ ṣe èṣù ló ṣiṣẹ́ yẹn ni àwọn ọmọ ṣe èṣù ni àwọn ṣe wẹ́wẹ́wẹ́ báyìí lọ́mọ ṣe èṣù máa ń ṣe àìsù láàlú àwọn ẹsẹ̀ ńlá gidi náà ni máa bọ́ sí ti ẹ̀ bí yàrá sì ní ọmọ ẹsẹ̀ tó bá jẹ́ pé iṣẹ́ ọ̀bà dójú ẹ̀tàn òun kà á yọjú bẹ̀ ẹ̀rọ mọ̀ pé ẹ lọ síwá ni wọ́n sì á fún ọ lábọ̀ padà èso ń rán mo ogun ẹ̀ṣẹ̀ kiri ni kì í sùn gangan ló ṣiṣẹ́ yẹn o ọ̀ràn àwọn ọmọ ẹsẹ̀ òun náà ló sì ṣe torí pé òun náà lọ kọ́mándì àwọn tí wọ́n lọ sí kẹ́yìfà àǹsáwó ọ̀nà burá ni ìṣúwá gbà ní kí ẹni yọ gbàgbé hmm. ẹ dákun èèyàn jáde lẹ́wọ̀n ó sì bọ̀ sáàfin ọba ó sì mọ̀ yí pé ẹni tó jẹ́ sábà bí rẹ̀ tó fi jáde kúrò lẹ́wọ̀n tó túmọ̀ àlà fún ọ ní ẹni báyìí báwo ló ṣe wá gbàgbé irú nǹkan báyìí báwo ló ṣe gbàgbé fàyínkulnà wọ́n ní ta bá wá sọ yí pé eh, ọ̀rọ̀ yìí bó ṣe gbàgbé bí ẹni arákùnrin yìí ṣe gbàgbé yóò wọ wa lọ bí pé ká lọ wò yí pé ǹjẹ́ ní arákùnrin yìí sọ́sàǹfààní lára wáàsí rẹ̀rẹ̀rẹ̀ tá a ti gbọ́ sẹ́yìn tí ànábì Yusuf ṣe wàhálà lórí wọn kó tó túmọ̀ àlà fún wa bí. Eh, tó bá yẹ pé ó bá sàǹfààní ọ̀tọ̀ ní bá ṣe túmọ̀ bí èṣù ṣe lò tó bá yẹ sí pé ó sì wà lórí kèfèrí ẹ̀ náà ni ọ̀tọ̀ ní bá ṣe túmọ̀ bí èṣù ṣe lò tó ń yí wa báyìí olùgbọ́ wa alákùnrin tọ́ onífàyín kó nínú iná wòlámi omi tá a bá sọ pé kọ̀gbà kọ̀gbà fún ànábì Yusuf anákan sọ pé wọ ànábì Yusuf òyìn gbàdo sẹ́yìn gbá lásán gbogbo wá eh, sí pé kíní bá gbà fún ànábì kọ̀gbà ìgbàgbọ́ yìí ìnà lásù ẹ̀yìn tá a sọ ni pé kí ni kí ni irú èṣù wo náà lo ẹni yìí láwọn máa pé èṣù ń bá yẹn gan jẹ ni hmm. gbogbo kèfèrí látòkè délẹ̀ èṣù ń bá wọn ṣe kí ni ọ̀n bá wọn jẹ ni kílẹ̀ rí ẹ̀ suratu Maryam aya 83 suratu Maryam aya 83 ọlọ́run bá sọ pé. alam tara الشياطين على الكافرين تؤزهم أزا آه إن كان لم بني تؤزهم أزا تؤزهم أزا ọlọ́ni wa nábì àtẹ́yìn náà tẹ́ ń gbọ́ alùkùránì tẹ́ mọ̀ pé ọlọ́run ọba ni àrùsálínà ṣayatín àrùsálínà ṣayatín على الكافرين تؤزهم أزا ọlọ́ni a ti dé èṣù láàlú sáwọn kèfèrí ah èṣù rẹ̀ wá ní tàùzúhùn àzá ààrẹ máa lò wọ́n tán ni bó ṣe tún ní pé ń gbó wọ́n jìgìjìgì ní pé ó ṣe kí ni ọmọ jìgì àwọn ọ̀sán máa lò wọ́n tán ni tó bá lo kèfèrè báyìí yóò lò èyí pé àfà kò sí kankan torí pé èṣù gan ni kèfèrè ń bàjẹ́ tó bá rí bàǹgbà náà a ń sọ yí pé ọkùnrin yìí tó gbàgbé tí sọ pé a sọ pé orí èso lò èso yẹn lò tán pátápátá hmm. ẹni pé èso gangan ó wọlé sí lára ó sì parí iṣẹ́ sí lára ẹlẹ́ẹ̀kejì ah, èso lò tán nù àmọ́ tàbá wá sọ pé ó gbàgbọ́ ẹni pé gbogbo wá àti sànàbí Yusuf ṣe fún ọmọ gbà ọmọ di mú mi ni àlàkùnà. إن الأصل أن الشيطان لا يسلط لا يسلط على المؤمنين لا يسلط على المؤمن هذا ما pé èṣù tó lò èṣù tí máa ń lò àwọn mùmínì kìí ṣe èṣù tí ó lò wọ́n tán èṣù hmm. tí máa ń lò wọ́n díẹ̀ díẹ̀ ni kò sí mùmínì tó ṣe é lò ṣùgbọ́n yín máa lò wọ́n ní kíni díẹ̀ díẹ̀ walakin yu'dhihim èṣù máa ń ṣe mùmínì ní sùtà ní ṣùgbọ́n pé báyà yóò lò tán bí ṣe ń lo káfíìr kò ṣeé ṣe bẹ́ẹ̀ ọlọ́run sọ́nsọ́tìlẹ̀ hijir ayah thirty nine suratul hijr àyà 39 sí 42 ẹ máa wo bí ṣùṣe lọ àwọn amúmìn ẹ máa mọ̀ pé ìkà máa ń fàtẹ́gùn sí alásán kìtì pé báyá yóò lù wọ́n ní àlòtàn ọlọ́run bá sọ pé qala rabbi bima aghwaytani la uzayyinanna lahum fil ard qala rabbi bima aghwaytani la uzayyinanna lahum fil ard wa la ughwiyannahum ajma'in èsúmà lérí pé wọ́n bá tàwọn èèyàn jẹ́ lórí ilẹ̀ gbogbo àwọn ẹmọ èèyàn wọ́n dáràn wọ́n dáràn wọ́n gbé wọ́n gbé jombo èsú lérí báwọn ọlọ́sìn níbẹ̀ ní máa sì ń so ọwá ní ìlà àbàwọn ẹrúsìn rẹ tí wọ́n dúró dáadáa àwọn nìkan náà ni wọn ò lè gbé jombo kọ́ ọ́ إن عبادي ليس لك عليهم سلطان إلا من اتبعك من الغافلين yẹni pé sultanu ń bẹ ni pé kí nǹkan lo nǹkan tán sultanu ò lè èso lè ní sultanu tán pátápátá lórí àwọn mọ́mìn ṣùgbọ́n ó lè lò wọ́n díẹ̀díẹ̀ eh, ó lè lò wọ́n ní díẹ̀díẹ̀ eh, a wá sọ pé arákùnrin yìí fàánsá ṣàìtọ́nù eh, dhikra rabbi pé èṣù lò ó débi pé kò lè láǹfààní àti rántí ànábì Yusuf lọ́dọ̀ ọba a sọ pé ọfẹ́ sí ni èṣù ọ̀jẹ̀ gàba ní àpẹẹrẹ rẹ̀ náà lè ti ń bẹ́ nínú arákùnrin ànábì wa Musa àríṣọ́ra lọ èṣù lò ó náà tó fi gbàgbé ẹ̀lẹ́wọ̀sọ́tù káf àyà 63 ó rí pé ti bí náà jọ ti fàánsá òṣè ìtọ́nù díkìrọ̀ rọ̀gbẹ̀ lọ́kọ̀sọ́tù káf àyà 63 أوبا في طلم أوبا سبي قال أرأيت إذا أوينا إلى الصخرة فإني نسيت الحوت قال أرأيت إذا أوينا إلى الصخرة فإني نسيت الحوت جلو تلي وما أنسانيه إلا الشيطان أن أذكره واستغل سبيله في البحر عجبا آه، وما أنسانيه وما أنسانيه إلا الشيطان أن أذكره بيتنا ذكر ربي إن بيان بيان أن أذكره هنا للنا أها wàtàkádà alẹ́rẹ́ tí wọ́n sọ pé ẹgbàtẹ́ wá lè sínú tún lọ àwọn mọ́mìnì bó ti lo ọkùnrin kanípọ̀ gba imán oṣù islam látọ̀dọ̀ ànábì wa yusuf alẹ́sọ́rọ̀ tó wọ́n sẹ́lá sọ̀yàpínú nìsíyàn kẹfà náà gílébà àwọn èsù tí ó máa jàǹfààní fólùgbọ́ mi ìkánú ẹ̀ nìyí àwọn èsù tí máa jìyàn ó gbàgbé nǹkan tó dáa sọ mọ̀ pé nǹkan tó dáa ni arákùnrin yusuf gbàgbé àbí nǹkan tó dáa kọ́ ni ó kó bá ànábì Yusuf tó fi lo àìmọye ọdún gbọ́rọ́ nú ẹ̀wọ̀n ǹtí ó bá gbàgbé ni kò ní lọ àìmọye ọdún gbọ́rọ́ nú ẹ̀wọ̀n báyìí bẹ́ẹ̀ náà ni arákùnrin ànábì Musa alayhi salatu ó náà gbàgbé ó gbàgbé ó gbàgbé ẹja àbí nǹkan rí lo náà gbàgbé nǹkan tí wọ́n pèpè láti máa jẹ lórí ìrìn àjò tọ́ báwo láti wá máa borí ẹ̀ aljawab wọ́n ní tó bá fẹ́ borí èsù tí máa jẹ́ kí èèyàn gbàgbé nǹkan rí ọmọ ìyá mi sọmọ pọ́n gbàgbé nǹkan rí gbogbo nǹkan ayé lọ́mọ gbàgbé ń tiẹ̀ yóò wá ti wá bọ́ tán kó tó máa rántí lọ́mọ pé èṣù kan nílùú ọ̀hún èṣù ní jẹ́ kí èèyàn gbàgbé nǹkan rẹ̀ bí èèyàn ọba kírun ní ìsìn kò kí fájìr kò wá tó rántí pé òun ò kí fájìr tó fi wá di zohor kò tó wá rántí padà ìgbàgbé tó ṣẹlẹ̀ sí ọ̀nì kí ló mú wá ọmọ ìyá mi èṣù ni gbogbo nǹkan rí tó bá ti gbàgbé ẹ̀ tó sì wù ẹ́ láti ṣe àlọ́ ọmọ pé èṣù lọ lọ́wọ́ sí mi ẹ̀ǹkí ni táàfì a máa fọ́ ìdí ọ̀rọ̀ ìsìn náà ń sọ bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ayé obìnrin tó fẹ́ lọ́kọ ah, tó gbàgbé ibi tó yẹ kó rìn sí bẹ́ẹ̀ náà lọ́kùnrin náà tó fẹ́ láya tó gbàgbé ibi tó yẹ kó rìn sí tí ó fi ṣe tó yẹ kó sí bẹ́ẹ̀ náà lẹ́ni tí ń ṣiṣẹ́ ọwọ́ ó gbàgbé àwọn èèyàn tí wọ́n jọ ní appointment tàbí ó ní àdéhùn fúnjọba ìlú wọn parí iṣẹ́ báyìí kò deliver iṣẹ́ lákòókò lọ́mọ pé tó jẹ́ sí pé kì í ṣe pé wù ọ́ bẹ́ẹ̀ ó ti gbàgbé nù ìṣùnú yẹn tó bá ti rí yá sọ pé a'udhu billahi minash shaitani rrajim àwọn abẹ́sọ díẹ̀ fún apé kí ni ń tá a lè máa fi gbara wálẹ̀ kúrò níbi ìgbàgbé èṣù tí má jẹ́ kí èèyàn gbàgbé nǹkan rẹ̀ òun náà ni aljawab ká máa ṣe zikiri lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n ní kí wá lọ bá zikiri tá a lè gbọ́dọ̀ máa ṣe jù náà ni kíka kí ni alukur'an karim Suratul Qamar àyà 17 tó bá ti ń ka kùránì dáadáa ìgbàgbé rere ò ṣẹlẹ̀ ọlọ́run bá sọ pé wọ́n làkọ́lẹ̀ yà sárúnà al-Qur'ana lè díkìr orí nǹkan ọlọ́run ni àti ní kùránì ọmọ ìjẹrin ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ní tí alùkùránì yà sárúnà wa laqad yassarna al-Qur'ana lil-dhikri fahal min muddakir nígbà tí kùránì gbogbo tó lé òní lé mọ́ lọ́dọ̀ rẹ̀ ọlọ́ni àti ní kùránì ó máa jẹ́ ọ̀rọ̀ láti máa rántí láti máa rántí láti máa rántí fàhálì min muddakir bẹ́ẹ̀ náà ni suratul Isra aya 45 ọlọ́wọ́n bá sọ pé wa idha qara'tal Qur'ana ja'alna baynaka wa baynal ladhina orí oh, hijaban mastura ọba ti ké kùránì ẹmà ní àwọn onípè ní àfẹ́ẹ̀rí ṣùgbọ́n bó bá sì pè láfẹ́ẹ̀rí náà eight láìfí mẹ́ ṣùgbọ́n àfẹ́ẹ̀rí ti ṣẹ̀rí àní ké kùránì kí wọ́n máa fẹ́ wú ọba ìwọ́n sì máa rí ọ wọ́n sì máa wọ́ kiri ó ti mẹ́mẹ́ wọ́n máa fi àárí ah, ó sì mẹ́mẹ́ ọlọ́run pé wá ìdá kọ̀rọ̀ àtàlùkọ́rọ̀ ìwà nẹ́bì tó bá kí àlùkùránì tí wọ́n múmìnì náà bá kí àlùkùránì dáadáa bó ti tọ́ àti bó ti yẹ ja'alna baynaka wa bayna alladhina la yu'minuna bil akhirah جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا èyí kìí ṣe bó ń fo ìjáàbù mọ̀súrọ̀ ọlọ́run pé gbàgẹ̀rẹ̀ pátápátá ni ọlọ́wà ti ṣe báyìí kò lè kódà kò ní rí fìrìfìrì ẹ a máa ń fura tó yọ kò sí fìrìfìrì kankan hijaban mọ̀súrọ̀ tọ́lọ́n bá ti wá fún ọ ní hijab mastur tó bù ọ́ bó wá lè sóòsì wára ìdọ́dọ̀ rẹ̀ wọ́n kí kùránì kọ́ lámẹ́ tó máa wò máa wo suratul Nahl níbo ọlọ́run tó sọ̀rọ̀ pé ẹ̀kí alùkùránì máa sọ̀rọ̀ ó ní fa idha qara'ta al-Qur'an suratul nahl aya 98 títí dé 100 ọlọ́run bá sọ pé tọ́ ọba kí àlùkùránì yá máa sọ pé a'udhu billahi minash shaitanir rajim إنه ليس له سلطان على الذين آمنوا وعلى ربهم يتوكلون اه، إنما سلطانه على الذين يتولونه والذين هم به مشركون إنما سلطانه على الذين يتولونه والذين هم به مشركون ẹ̀rí kí la fi mẹ́rin bẹ̀ ni àwọn onímọ̀ kan sọ yí pé ìgbàwó láàmà ṣe àwọn òbí láìpẹ́ ṣe tó àwọn ti mo fi fáyà ìṣẹ̀ rí nìyẹn ẹ̀yìn pé ńgbà bá kí kùrán tán ọ̀bọ̀n báyìí ńgbà bá tó kí kùrán tán láti wá sọ pé àwọn òbí láàyè mílà ṣe ìtọ́ ọ̀nà ẹ̀ á máa rò pé kí kùrán wá ṣe ń bẹ̀ ẹ̀yìn pé a fi gbógun ti kíni ṣètọ́n ṣètọ́n tí ó jẹ́ ọmọ gbàgbé nǹkan ò ní wà ni kọ́wùlù ni o kọ́wùlù kan mo wí fọ́ ń bẹ̀ ni náà suratul A'la àyà kẹfà ọlọ́run bá sọ pé sanukore uka fàlà tansa sanukore uka fàlà tansa tó kéfì ń gbọ́ sanukore uka fàlà tansa sanukore uka fàlà tansa ẹ̀ẹ́nà agbóyé wípé máa ké kùránì ò sì nígbàgbé hmm. fàlà tansa ṣé ò nígbàgbé kùránì nìkan wọ́n ní àwọn túmọ̀ pé sànúkúrò kọ̀ wa nẹ́bí tó bá ti ń a máa kà fún ọ sànúkúrò kà a máa kà fún ọ a ka o ni gbagbe. tí wọ́n náà hmm. bá ti ń kí àlùkùránì ràn ọ lọ bi gbagbe o ni gbagbe ma gbàgbé mọ́. bíyàn bá ronú jinlẹ̀ níbi túmọ̀ àyà ìta túmọ̀ sọ́tìlá aláì kò lè yí ọ ipe kòránì kíké ìjẹ́ kí èèyàn ọmọ kíso ọmọ jẹ́ èèyàn gbàgbé nǹkan rẹ̀ èyí náà ní fàlátà ń sáàyàn má fún ìtumọ̀ rẹ̀ tójú kan náà kọ́ wá dé papé ìtumọ̀ ẹ̀ ìtumọ̀ ẹ̀ fẹ́ jù bá ń lọ ọlọ́ni a máa kí kòránì fún wa nẹ́bí a máa gbà fún ọ tábà sì gbà fún ọ tán ò ní ṣe kíni ò ní ẹni pé táwa náà bá ń ké kòránì yọ́ máa jẹ́ sábàbí fún wa kò ní jẹ́ ká gbàgbé nǹkan tó dà níta àbá ti gbàgbé Al-Qur'an à nígbàgbé nǹkan tí ọ̀dà náà náà fàlábì sàfi síjẹ́ ní bí wàá sí ni. fàlábì sí ni. níbi ọ̀rọ̀ tí wa Yusuf sọ àyè sọ́dá tó wọ̀ sàrán tí wọ́n ní udkur ní tí wọ́n sọ fárakùnrin pé má gbàgbé mi lọ́dọ̀ ọba tó ọba dọ́dọ̀ ọba sọ̀rọ̀ mi fún wọ́n ní Yusuf sọ wọ́n ní náà ni ó bí pípẹ́ tí wọ́n pẹ́ ní ẹ̀wọ̀n níbi hmm. hmm. àà ah, ah. ṣé ah, ọkùnrin ọlọ́tí ọba ni wọ́n á ránṣẹ́ tọ́ọ̀rin mi ọlọ́run níṣẹ́ hmm. tọ́ọ̀ màmí mi náà mọ yọ jáde kúrò ní kòtò wọ́n tún rà ọ́ wọ́n rọ̀ lẹ́rú odílé ó tún dọ́dọ̀ tán ìyàwó ọba fẹ́ sọ ọ́ dọkọ ó tún pè n ọwá dínú ẹ̀wọ̀n sígbà ní lọ́wọ́ yẹ kọ́ pa mí tì ọwá ní kúrú ní ìdàrọ́ bí ká lọ́wọ́ délé bá rántí ọ̀gá rẹ̀ àà ah, ah, tọ́ba rí bá ń gbà náà mo dá wà àti ẹ̀ ń ọ̀rán mo dá yín dára yín gbà náà ọwá jẹ́ kí ọwá jẹ́ kí anábì Yusuf wọn wọ́n ní ilé yìí ń túmọ̀ sí ka àwọn Abu التي قال اذكرني عند ربك ما لبث في السجن بضع سنين أنا قال ما بقى كان أبي يوسف أو يا أدب أدب ده نبي زون لون صلى الله عليه وسلم àwọn ànábì àtànábì Ọlọ́run máa ń lo adabu pẹ̀lú ara wọn bó wàá là fàtà àfọwò tí a ní lo adabu pẹ̀lú ara wọn àní rahimallahu Yusuf Ọlọ́run bá wa kí ànábì wa Yusuf alayhi salatu wa salam ànábì tiwa ọ̀n ṣàdúrà fún ànábì tó ṣíwájú ohun tí kì í bá ṣe gbólóhùn tó sọ wípé ó kúrú ní ìdàrọ̀ bí pé ìwọ ẹrú ìwà ẹ̀tọ́ jáde lẹ́wọ̀n ìmọ̀gbàgbé mi lọ́dọ̀ ọba rẹ yó máa lábẹ́ sàfi sí ìdílé bẹ́ẹ̀ àti ni kò ní pẹ́ lẹ́wọ̀n tó bá wọn. ìmáàmù wa alhassan al-basri rahimahullah àwọn tí ẹ̀bù ẹ̀kún gbagada ń jẹun ìwà náà gbogbo yín náà máa alhassan al-basri mina tabi'in min kibari tabi'in wọ́n ní láwùlà kalimatu yusuf yaani qawluhu udkurni inda rabbika tí kì bá ṣe gbólóhùn tí Yusuf sọ tó sọ pé ìwọ ọ̀gá ìwọ tó ń lọ ilé ìtọ́ lọ ń pé ọbọ̀ ń bí ìtọ́ bọ́ lẹ́wọ̀n yìí wọ́n gbàgbé mi tó bá délé o àfáwà Hasan Basiri ní máa labisa fi síjì ní máa labisa anábì Yusuf ọba ti lo kò bá tiẹ̀ ti pẹ́ lẹ́wọ̀n rárá ká ní pé ńgbà tẹ́ni yẹn jáde ọba sọ pé wọ́n lọ́hùn mo pè ọ́ o wọ́n lọ yẹ ní ìjáde yẹ èmi náà kíni yẹ èmi náà jáde tí ọ̀ràn yẹn ń sẹ́ ọ̀ràn ọlọ́run bí a fáwa alhassan al-basri ti sọ̀rọ̀ ìtàn thumma baka alhassan àfáwa hassan bá bú ẹkún gbagada pé hóhó ṣẹnu gbúlù nǹkan tí anábì yusuf ṣe tí ọba tí ọbọ́lọ́n sọ̀rọ̀ dàárẹ̀ tí ó rán èèyàn sí ọba pé kọ́gbà wọn lẹ̀ ṣe náà lọ́wọ́ kó bá tó báyìí ọwà ni nahnu yanzilu bina al-amr wa nashku ila an-nas ó láwàá yìí àwátá wà yìí bí kankan báyìí ṣẹlẹ̀ sí abáyà àwọn èèyàn lálọ́ máa bá pé ẹ̀dákun ẹ̀ràn mi lọ́wọ́ o ẹ̀dákun ẹ̀ràn mi lọ́wọ́ o bá a fẹ́ jẹun a lọ bá yàn pé ẹ̀ràn mi lọ́wọ́ bá a fẹ́ raṣọ a lọ bá yàn pé bá a fẹ́ kọ́lé a lọ ẹ̀ràn lọ́wọ́ ọtí á di alágbe fáńbàrà àwọn ará wa lọ máa béèrè nǹkan lọ́dọ̀ àwọn èèyàn tó bá wá jẹ́ sí pọ́lọ́ fẹ́ fi bí wá ń kọ́ ni a fi ní ìjẹ́ ó nílò kí èèyàn wà lókè téńté níbi mímọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ló fi jẹ́ sí kí muhammad sallallahu anything tó wá ti happen sí wọn wọn ni ọwọ́ àánú harizi pé idha hazabahu amrun fazi'a ila sọ́la tí nǹkan kan bá ti dé tí ń rú wùrùwùrùwùrùwùrùwùrù ànábì ò lọ bẹ́ẹ̀ nìkan kan o fazi'a ila sọ́la arihna biha ya ìyẹn ń rà ànábì ọlọ́ọ̀kì yóò lọ bá ta ni ọlọ́run ọba sọ̀rọ̀ owó olùgbọ́ mi alákùnrin ẹni ta ẹni wàhálà tó bá bẹ́ẹ̀lẹ̀ náà gbèsè ayé ẹ̀ ẹni ìṣòro ìpọ́njú tó bá ń bá ọ má rán àyàn mọ́ ọlọ́run ni ó ṣe kí ni ni ọ sọ fún tó bá sọ fọ́lọ́run òun ní ọmọ bí ó ṣe débi tí ọ̀fẹ́ kí sẹ́yìn ó dé so eléyìí ni ẹ̀kọ́ tí mẹ́mbẹ̀ fún ara ah, náà ká máa tẹ̀síwájú nínú tíra wa afẹ́ ah, kẹ́kọ̀ọ́ wọ́n ní falábí sàfi síjì nàbí rọ̀ àṣìní wọ́n ní anábì Yusuf lo àwọn ọdún ọdún mélòó kan nínú ẹ̀wọ̀n ó lo àwọn ọdún mélòó kan nínú kíni nínú ẹ̀wọ̀n tó irú àwọn ọdún wo wá ni sọ́dún orí ni àbọ̀dún bú wọ́n ní ayé shidat ayé shidat àwọn ọdún tó lé iná lànàbí Yusuf lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí wọ́n ní ìyàn bá sọ̀rọ̀ wọ́n ráwọn èèyàn kan tí wọ́n pé nínú ọ̀nà kẹmẹ́lì mọ̀sílì bóyá àwọn kan méjì tí wọ́n gba tiẹ̀ náà nu bóyá àwọn yòókù wọ́n máa fi ṣe ẹ̀yẹ ni wọ́n náà máa bẹ́ wọn ṣe eré ẹ̀ ń bá dẹ́wọ̀n tó bá di bí wọ́n ṣe máa ń ṣe lẹ́wọ̀n a ó rí i pé àwa máa ń fíṣì ti bẹ̀ àlọ́ máa ń kí wọn àmọ́ ń wò wọn àwọn máa ń sànú wọn tó o bá rí wọn báyìí ọmọ pé ìgbésí ayé ẹlẹ́wọ̀n díẹ̀ ló kù kọ́ fẹ́ẹ́ dàbí ẹni tó wà nù ná òsì gidi ìyà gidi náà fi ń jẹ wọn. wọ́n ní ọdún tí anabi Yusuf lò lẹ́yìn ìgbà táwọn méjèèjì ti lọ ọdún yẹn lè pọ̀ ọlọ́run bá sọ pé falábísà fi ṣe jẹ́ náà bí ẹ bá a sì ní يقال ما الفرق بين السنة والعام يقال ما الفرق بين السنة والعام ẹjá kí ó dí ẹmẹ kí ni yàtọ̀ sí láàrin àsánà ọdún àlàámù ọdún ẹ̀tọ́ inú èdè Yorùbá ẹ bá wá gbólò méjì fọ́dún ọdún náà lámà ọ̀yà kí tó ní o ẹ̀yin ní Yorùbá tẹ́ ń gbọ́ mi ẹ bá ń fi ránṣẹ́ nínú àtẹ̀ránṣẹ́ yín Yorùbá tá a bá tún lè túmọ̀ ọdún sí láàrin mọ̀ pé ó ní èdè méjì àbí àbí ọwọ́ náà rí nìsí àwa ní ọwọ́ kí tó ni pé ìmú nǹkan ẹ̀rọ sì ní ìmú nǹkan mú nǹkan tí náà ń bẹ ọwọ́ ẹ̀rí so ibi tá a fẹ́ lọ náà ni pé ọdún nínú èdè àlùkùránì ó ní oríṣiríṣi gbólóhùn tí a máa lò fún hmm. méjì wà ní arákó àmì tí sábà máa ń wá ní kẹrin òun náà ni ẹ̀bá mi wí bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni alaham ẹ̀yán ní kí ni àtàtí mẹ́ láàrin sana àti ham torí pé bíbà ìjámọ̀ ni wọ́n ní bíbà àsìní wọ́n ní olùwà ìmọ̀ye ọdún sìní plural ló jẹ́ fún sana orí nǹkan ọwá ní wọ́n ní kíìlá wọ́n ní tọba ti rí sánà ìpìlẹ̀ rẹ̀ ní pípọ́ máa sọ pé àwọn àfáà ní mímọ̀ tí wọ́n ṣe tẹ̀fúrí àwọn ọ̀rẹ́ máa ṣe àwọn àti máa ṣe furuk alfuruk bẹ́ẹ̀ni alfáàl wọ́n ní tọba ti rí sánà wọ́n ní ṣídà ní wọ́n ti rí sánà nù èdè àbí nù nasu Qur'an àbí hadith máa pé ọdún yẹn ò rọrùn ní à ń pè é hmm ọdún coronavirus tó lọ yẹn àbí ntí àwọn kan tó ń tẹ̀sẹ̀ tó bẹ̀rẹ̀ ju wọn báyìí ọdún yẹn ayé pè ní am kí láà máa pè sánà ọdún tó le kókókó tí gbogbo ẹ̀ tí ọ̀rọ̀ tí ó tùbà tí ó ṣe kíni tí ó tù sẹ́ wọ́n ní tẹ́ bá wá rí àlàámù oní àní wà sáánì lè rọ̀fà wọ́n ní tẹ́ bá ti rí àlàámù ọdún tó tutù nù ọdún tó dáa ẹni tí gbogbo ẹ rọrùn wàkánú yẹ̀sẹ̀dì lónà bí máa tẹ̀kẹ́ sọ̀tì àwọn lóga àrọ̀bíyà máa ń fi àyà lògà àwọn àfà kábà àwọn àfà wọ́n máa ń fi àyà tó wà nù Suratul Ankabut àyà 14 wọ́n máa ń fi sẹ̀rì lórí wípé a gbọ́dọ̀ differentiate láàrin asana àti alham wọ́n nígbà tó lọ ń pàtà nábì wa nù àárẹ̀ sọ́ra àtọ̀wọ̀ wọ́n ní wà lákọ́lẹ́ arsalna ألف سنة إلا خمسين عاما فأخذهم الطوفان وهم ظالمون ọlọ́run ni wọ́la kọ́dá sẹ́lẹ̀ núhà nílà qawmi aram núhà sáwọn èèyàn rẹ̀ fálábíta fi him kí ló lò lọ́dọ̀ wọn àyà tó kó sánà àti àmọ́pọ̀ ìkanú ẹ̀ wọ́n ni anábi Yusufu anábi yóò nù àrí sọ́lá tó sánà ọ lo nine hundred and fifty years ní àárín àwọn àjọ rẹ̀ tí sì ń pè wọ́n pé à ah, ẹ ṣe tawhid ẹ̀sìn lọ́hùn ẹ̀sìn lọ́hùn ẹ má ṣe burúkú mà ẹ má ṣe bàjẹ́ mà wọ́n ló lo nine hundred and fifty sana sana ni wọ́n pè ó fi yá pé ọdún yẹn lé gbogbo nine hundred and fifty sana yẹn ọdún yẹn wọ́n ní anábì nínú hussein ṣiṣẹ́ ni wọ́n ní wọ́n pè ní sana torí pé ojú wọn rí ń bẹ̀ pọ̀ hmm. Hmm. ìwọ náà mọ gbogbo wàhálà tí wọ́n ti ń gbà ń sọkọ̀ ojú omi lọ́wọ́ wọ́n bá ti kọjá lẹ́gbẹ̀ẹ́ báyìí wọ́n hàkẹlẹ̀ rẹ̀ mọ́níjà ẹ̀yìn ẹ̀yẹ mm. ọjọ́ tó ń ti di kápẹ́ńtà ó ah, ti ẹ̀ mọ́ tó ṣe mọ́ mm. ẹ̀yìn kí ni gbogbo ah, kí lọ tó ah, ń tẹ àìmbò ló ti kọ́ ṣe tàá lọ ọ̀gá rẹ̀ mm-hmm. ọ̀nà àmọ́ ń ṣe níbo ló àgbé lọ wọ́n fà náà bí fi ṣe yẹ̀yẹ́ mm. ní a fi ní falabisa fi ń him alfasana lásán ni ọ̀rọ̀ ànábì inú lé ń parí tó fi sún ní ìpètọ̀ lágbára ń parí antan yansuru for the nine hundred and fifty years wọ́n fi pè ní sánà ń bẹ̀rẹ̀ wọ́n wá ní ilá hamsina àmà àmà retí pé ilá hamsina sánà náà lọ́yẹ kó sùmọ́ yọ ilá hamsina àmà wọ́n láyà àti 50 years péré òun náà ni òlò láàrin wọ́n yẹn ni pé wọ́n ní hamsina àmà yìí àwọn míì túmọ̀ sí pé lẹ́yìn ìgbà ìtọ́lọ́run fomi pa gbogbo wọn rẹ́ tán àti àyàfà àwọn tó wà nínú ọkọ̀ núhà alayhi salatu wassalam lẹ́yìn ìgbà tí wọ́n gúnlẹ̀ tán wọ́n á náà ní náà ní hamsina amọ́n pé àwọn ọlọ́run ti pa gbogbo àwọn wèrè rẹ̀ ó ti fomi pa wọ́n rẹ̀ ó wá ku àwọn ẹni tó wúlò ní a fi ń pè ní àmù fún àmì ìrẹ́ sọ yí pé n tó lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé ó di ànábì ọlọ́run tí ń jíṣẹ́ fáwọn ìjọ rẹ̀ ayé rẹ̀ tutù ń gbaná ṣùgbọ́n náà rẹ̀ àfi tutù lò láàrin àwọn kente yìí àwọn kùndàrú àwọn yìí a ogbóná ni ọlọ́run wá pé falábítà fi him alfasana in tó fi wá túmọ̀ àyà tó ní àní pé falábítà fi séjé ní bíbá àti ní àrábí Yusuf máa lo ọdún tó gbóná nínú ẹ̀wọ̀n ọdún tó le kókókó ọdún tó jẹ́ sí pé kò lórú ẹ̀rí iná ló ló àwọn kan náà sọ wípé ìyàtọ̀ tí mẹ láàrin sánà àti am bó ṣe rí nù ṣùgbọ́n tá a bá wòye sí dáadáa lọ́dọ̀ àwọn muhakkikun àwọn tí wọ́n máa ń ṣe fíntífíntín ọ̀rọ̀ tí wọ́n máa ń ṣe fíntífíntín mọ́ṣálà tí wọ́n máa wádìí mímọ̀ dé sálẹ̀ tí kìí ṣe pé àkàmà hí lásán wọ́n tá a bá ti rí sánà ní tá a máa lò fún kọ́tún ọ̀ṣìdà wọn láà máa lò fún ọdún tó le ìpìlẹ̀ náà ni ẹgbẹ́ bọ́lá wọn bá sọ pé ní suratul Kahf àyà 11 wọn tó bá ti rí sánà ìpìlẹ̀ náà ọ̀rọ̀ pé tàkíkù lábẹ́ sí nìsín abẹ́ sọ kí ni ìgbàta gbọ́ tòkè àti tìsàlẹ̀ àwọn afẹ́ mú kí ni sọ́márì tí ó jẹ́ kò mú òkun ọ̀rọ̀ gan-an táàmù jáde táà sì ní fì sókè táà sì ní fì ìsàlẹ̀ wọ́n ní ìpìlẹ̀ ní tábà ti rí sánà ká máa mọ̀ pé ọdún tó lé ni tábà ti rí àsánà ká máa túmọ̀ sí kí ni ọdún tó lé ìpìlẹ̀ nìyẹn báwọn. Hmm. wọ́n ní torí pé àwọn ẹ̀rí ẹ̀ wà nù sọ́tò káf sọ́tò kọ àyà kọkànlá sọ́tò káf àyà kọkànlá ọlọ́run bá sọ pé fadà rábẹ́ náà àlá àdánihim fìlíkà. fadà rábẹ́ náà àlá àdánihim ọlọ́run ní adé wọn pa mọ́nú káàfì fún àìmọye ọdún sọ́dún tó wá dùn ní àbọ́dún tó kúrò ọdún tó kúrò yẹn bẹ́ẹ̀ náà sọ́dún káàfì àyà 25 ọlọ́run bá sọ pé wà lábì tó fi káàfihìm sálàtà mi àti ń sí ni. wà lábì tó fi káàfihìm sálàtà mi àti ń sí ni ìnáwó dáàlú àti ń sì ní ọdún tó le náà tọ́ àwọn tí wọ́n wọnú dàíkó láyé ànábì wa Musa àárí sọ́rásọ́ aláàgbé kí n dàíkó nígbà ọ̀tá máa rìn lọ́rin lọ́rin lọ ọ̀ ń lọ sí Àbújá ó ti wá dé gbangbalada àbíkílẹ̀ máa pè gbangbala ó ti dé bẹ̀tàn mi ò mọ bẹ́ẹ̀ ṣe pè nígbà tí èsè dè mí èsè láìpẹ́ kí mọ́ máa pè láìpẹ́ máa pè kò tiẹ̀ máa wí ẹ̀yìn gbọ́dọ̀ máa wí náà nígbà tí èsè dè mí tọ́ ọwọ́ á ti dé tòsí Àbújá ọ̀sá tó ń lọ náà ni ó ẹn bá tún gbé àbújá wá ṣe kò padà fún ó sì dá àbújá ó tún tán ní mm. dá èkó nu yóò tún wá dé èkó tó wá tún dé kò tán tó wá tún dé bíi Ṣàgámù wọ́n tún wá sọ pé sábùjá lọ́nà àbújá ọ̀nà Kánò ó ti dé Kánò lọ́hùn yóò tún wá yẹ̀ ṣàá padà wọ́n wá ń ṣe báwọn káàkiri yóò wá rìnrìnrìn yóò sì gbọ́dọ̀ débi tí ń lọ ó sì gbọ́dọ̀ dábùjá tí ń lọ Eh, yóò wà máa rìn kiri ẹni pé alárìnká hmm. eh, ọlọ́run ní nusratul maida àyà 26 ọlọ́run ló sì ní ìnà mbẹ́ ọlọ́run bá sọ pé qala fa innaha muharramatun alayhim arba'ina sana. qala fa innaha kí ni a ń ṣe wọ́n ń lọ wọ́n ń bọ̀ wọn ọ̀mọ lé wọn ọ̀mọ náà wọn ọ̀mọ bí tí wọ́n lọ wọ́n sàn lọ wọ́n sàn bọ̀ wọn ò sì dààmú wọn ò sì dúró wọ́n ń lọ wọ́n ń bọ̀ ọlọ́run ní ìfàlà. alùbáyìn náà sáànà ni wọn sọ pé alùbáyìn náà á ọdún tó lé nìyẹn tó ìyẹn nù àti bí ti sáànà báyìí ni wọ̀lẹ̀ asìlù fìlà àmù ẹ̀ tẹ́ bá ti wá rí àmù ní tiẹ̀ ẹ lọ mọ̀ pé

وفيه يعصرون وفيه يعصرون عام نيه wọ́n lò fún ọdún tó tutù náà ni ah ìpìlẹ̀ náà ni walakin rubbama ibi tá wá fẹ́ lọ náà ni pé lọ mọ̀ pé a máa tún dojú ẹ̀rú ń gbà mí o wọ́n lè lo sánà fún tó le fún tó dùn wọ́n sì lè lo áàmù fún tó le ẹjá lọ wo sánà tí wọ́n lò fún tó le inú sọ́ọ̀tù ṣọ́ àrà lọ wo sọ́ọ̀tù ṣọ́ àrà wọ́n lo sánà fún tí ó tutù sánà wọ́n lò fún kíni in tó tutù eh, ẹlẹ́wọ̀n sọ́tò ṣọ́ ara àyà 18 ọlọ́run ọba sọ pé kọ́ọ́lá alámùnú rọ́bí kàfínà wà lídà kọ́ọ́lá alámùnú rọ́bí kàfínà wà lídà Fíráwọn náà bá ànẹ́bí wa Músa wípé wà lábí sàfíìnà min umurika sí ni. Wà lábí sàfíìnà min umurika sí ni. Àà tó mọ̀kọ́ àlàtọ́jú ẹ̀yìn, ó sì lọ ẹ̀mọ́ yọ ọdún ní ilé ìní ọba. Àwọn ọ̀dà nígbà tánà bí Músa ń bẹ nílé Fíráwọn náà, ọ ń gbádùn àbí ọ̀gbádùn. Ìgbádùn gidi ni oúnjẹ ni, oúnjẹ àyẹ̀dẹ́yọ ọmọ ní àmù. Ah, gbogbo ohun tí kódà àjókòó lórí àga àjókòó lórí àga fúra ó nà gbà mí ọ̀sì fàálà yọ jẹun tó wù yọ wọ gbogbo bí wọ́n mú lọ́mọ ni sì nínú ni wọ́n ló ń bẹ̀ ni bẹ́ẹ̀ náà ni wọ́n máa lo áàmù gbà mí náà fún nira ah, ìrìnàbí áàmù la nípìnlẹ̀ ni pé kí wọ́n lò fún tọ́jà ṣùgbọ́n gbà mí ó lè wà ní nira àkùrá náà la fi yànnà náà gbogbo ẹ̀ yóò sọ́dọ̀ tó bá yà 126 lọ́wọ́ sọ́dọ̀ tó

kò pé ìpìlẹ̀ ní gbágbé fi kú lè sánà torí pé tàbá ti rí sánà wọ́n máa ń lò fún tó lè ní ṣùgbọ́n láàrin àámù bíbà àámù tó gbóná ni ó àwàrà yàrá òun àwàrà yàrá òun àmìnàmù يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم Eh, ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ànábì Yusuf alayhi salatu nínú ẹ̀wọ̀n pẹ̀lú ẹni tí wọ́n ránṣẹ́ yìí tó gbàgbé wọn yìí tí kò sọ̀rọ̀ wọn fún ọba yìí eh, àwọn ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ ń bi pé zikra rabbi fàánsá òṣèìtọ́nù ti bẹ́ẹ̀ ń bi fàánsá hù wọ́n sí pé ẹnì kejì tó là ní ọlọ́ọba ìpè zikra rabbi yìí rabbi yìí wọ́n wọ́n mí ilẹ̀ sọ pé fàánsáhù wọ́n ní bá mírù fàánsáhù ọlọ́ba ànábì wa Yusufu wọ́n lésù lọ jẹ́ kí ànábì Yusufu ọgbàgbé zikira rọ́bì yìí kọ́ran tí olúwa rẹ̀ rọ́bù ń bẹ̀ wọ́n àmọ́ ẹ̀jẹ̀ Allah ah, ẹ̀jú gbogbo ẹ̀ lọ ìtawà fẹ́ ló ń bẹ̀ nù ká lọ mọ̀ wípé bìtọ́ọ̀nà àlùbìtọ́ọ̀nà àwọn abẹ́sìnkáwọ́ ọba àbí aláṣẹ àbí ẹni ńlá àwọn tó bá jẹ́ pé amúgbálẹ́gbẹ̀ẹ́ náà jẹ́ fẹ́ni ńlá ẹ lọ mọ̀ pé wọ́n nípa lára oríṣiríṣi òfin àbí àṣẹ tí ọmọ jáde ní ilé ọba o gbogbo òfin tí president ń gbé jáde àbí gọ́vùnà ń gbé jáde ẹlọ́mọ yìí pé kò lè gbé jáde láì jẹ́ pé àwọn kan kọ́kọ́ ti rí o hmm. àwọn tó rí ni wọ́n nípa lára òfin tí ọmọ gbé jáde hmm. tíjọba kan bá ń gbéjọba tó bá ń gbé òfin tó le tó le tó le jáde jáde kankan kankan ẹlọ́mọ pé majority ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ èèyàn líle náà ni wọ́n hmm. tíjọ kan bá sì ń fi jẹ̀wẹ́ jẹ̀wẹ́ jẹ̀wẹ́ jẹ̀wẹ́ náà ni pé gbogbo ẹ̀ sáà ń já bọ́ ẹ̀rọ mọ̀ fún gbogbo àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ sí kíni wọn ò dáa ni àyà yìí ìṣẹ̀lẹ̀ yìí fi yé wa bẹ́ẹ̀ bó ló ti fi yé wa torí pé ànábì Yusuf alayhi salatu wassalam wọ́n mọ̀ pé ẹni tó súnmọ́ ba wọ́n lè pass koraf yẹn ni pé òfin òfin kan àbí ìdájọ́ kan àbí àṣẹ kan wọ́n lè lápa lára ọba láti lè convict ẹ̀ láti mú nǹkan kan lọ́dọ̀ ọba láti mú jáde ní a ń fi ní pé ìwọ tó ń lọ sọ́dọ̀ ọba yìí dákun tó ọba dọ́dọ̀ ọba o mọ́ gbàgbé mi o mm. ah, wọ́n ní ó fi yé wa yí pé àwọn alábẹ́ra àwọn tó ń súnmọ́ àwọn aláṣẹ a nílò láti máa mọ́nítọ̀ wọn dáadáa mm. ká máa rí páwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ àwọn aláṣẹ èèyàn rẹ̀ ni wọ́n mm. bẹ́ẹ̀ náà ni ilé náà máa jẹ́kọ̀ fún ìyàwó rẹ náà àbí fún ọkọ rẹ náà tó ń gbọ́ mi eh, ìyàwó rẹ àwọn tí ń bá rìn tẹ́ bá ti jẹ́ ni burú ó lu tìyàwó yàn o ah, bẹ́ẹ̀ náà ni wọ́n ọkùnrin náà Eh, ìwọ obìnrin náà ọkọ ọ̀rẹ́ gbogbo ọ̀rẹ́ rẹ̀ ní ọ̀dá olùsí hmm. ọkọ yẹn o eh, gbogbo tó bá ti jẹ́ sí pé tó bá rọ kiri kéèyàn láti jẹ́ nǹkan rere yóò máa nípa lára béèyàn ti ń mú fún yẹn ti ń sayé èèyàn eh, ló fi jẹ́ sí pé ànábì Yusuf lò wípé ẹni ìyọ́ ń lọ sọ́dọ̀ ọba òun ni ó sì máa bu ọtí fọba náà máa bomi fọba ah, nígbà tó bá gbọ́ tí fún tí ń bá mú lọ́wọ́ tí ń bá ọ̀rẹ́ rìn pé ah, ẹ ti dùn pọ̀ àti àṣẹ́ẹ̀sì ah, gbàgbé ọ̀gbẹ́ni tó wà nínú ẹ̀wọ̀n yìí hmm. ó gbé sí láàánú àwọn tó ń tó bí ọ̀sẹ̀ kan ṣáà tí ọ̀bà tó rántí tó tún wá sọ́dọ̀ ẹ̀sọ́ pé ah, ah, ọkùnrin ah, ọkùnrin yẹn sì da púpọ̀ o bó tiẹ̀ sọ direct ọ lo indirect wọ́n ní àǹfààní wà ń bẹ̀ fún àǹbẹ̀ pé gbogbo ẹni tó bá súnmọ́ ba wọn a máa nípa lára oríṣiríṣi nǹkan tí òfin tíjọba ọba máa gbé gbé jáde wọ̀bí tọ́ ní tọ́nà wà lọ́ọ́ mọ̀ pé tí wọ́n bá ní àwọn àwo ni abẹ́sìnká wà ní wa Muhammad sallallahu alaihi wasallam àwọn tí wọ́n máa ń tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ ànìyànbí àwọn náà làwọn sàábé rẹ̀ ẹ̀yẹn bá ti bú wọn ẹlọ́mọ̀kú ti bú ànábì wa nìyẹn àwọn ni wọn ọ̀dá kọ́lá tó bá sọ pé ọkàn ni ọ̀dá láàrin wọn ọkàn ah, ah, ìkan àà ah, ó sì báyìí ó sì ṣe ẹ̀ṣẹ̀ ó sì bá kan ọgọ́ ó sì bá kan ní tó ń wí náà ni pé ábò ànábì ti wá mú ẹ̀gọ̀ sọ́dọ̀ tí wọ́n wá jọ ń sáyé ajọ́sí pé ń tọ́ ń sọ náà ni pé ànábì náà lọ́n bá wù hmm. ló fi jẹ́ sí pé a gbọ́dọ̀ sọ́ra o gbogbo ẹnikẹ́ni tó bá ti fẹ́ máa sọ̀rọ̀ nípa àwọn sàhábà kó sẹ́nu ẹ̀ jẹ́jẹ́ hmm. torí pé yóò mú ọkọ lu ànábì wa Muhammad sallallahu alaihi wasallam hmm. ó ti ẹ̀tọ́ ọkọ kọ́kọ́ wò pé ah, mo bá mà bú sàbẹ̀ yìí ah, hmm. mo mà ti bú àwọn tí wọ́n bá nàbí jẹun wọ́n bá nàbí mu wọ́n bá nàbí lọ wọ́n bá bọ̀ wọ́n bá dìde wọ́n bá kírun wọ́n kí n lẹ́yìn ànábì wọ́n fara kà ànábì ah, ṣé mo bá ti wá bú wọn ó yẹ kó mọ̀ pé ó ti bú ànábì náà nìyẹn sallallahu alaihi wasallam gbogbo ẹni torí ẹ̀ bá pé tọba ti rẹ́ni tí ń bú sàbí ànábì ṣe hẹ́ rẹ̀ kó o ṣe hùn rẹ̀ kọ́ ọ̀dẹ̀ sọ pé ọ̀ọ́bì rẹ̀ kọ́ ọ sọ fún pé nítorí owí kò lè yí àyà kùránì ti ròyìn wọn o sì lè pa rẹ̀ ànábì náà ti ròyìn wọn fún o sì pa àdìsí rẹ̀ torí ìdílé yìí ànábì náà àwọn sàbí ànábì ní abẹ́sìnkáwà ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam فمن طعن في وقد طعن في نبينا الكريم فلبث في السجن بضع سنين فلبث في السجن بضع سنين gẹ́gẹ́ bí ṣe wa tá a bá ti rí àyà báyìí á wo àwọn àyà tó tún jọ́nà alukoran àárí torí pé àwọn àyà ti ń parí pẹ̀lú nǹkan báyìí kò tó nǹkan ṣùgbọ́n asárì náà tó jẹ́ sí pé sinina náà ni ọparí rẹ̀ Suratu Shu'ara àyà 205 ọlọ́run bá sọ pé. afárá àìsíta ní màtánà mùsùlùmí sọ́tù lè mú mi nínú àyà 112 ọlọ́run bá tún sọ pé fìlàáwùdì àdáadá sí ni aṣọ àrá àyà yìí tí ọlọ́run tún sọ bẹ́ẹ̀ pé آية وقال للذي ظن أنه ناج منه اذكرني عند ربك وقال للذي ظن أنه ناج منهما اذكرني عند ربك فأنساه الشيطان ذكر ربي فلبث في السجن بضع سنين فلبث في السجن بضع سنين فلبث في السجن بضع سنين alukùránì ń gbé kalẹ̀ báyìí pé ọpẹ́ lẹ́wọ̀n ṣùgbọ́n kí ni wọ́n ń ṣe fún dídí ọdún mẹ́sàn-án méje nǹkan nǹkan nínú ẹ̀wọ̀n kùránì ò gbé wá fún wa torí pé kùránì ti tíra aláròyé ẹnu tó bá wa pẹ̀lú ànábì Yusuf náà ni bó ṣe túmọ̀ àlà tí ìbá ṣe pa àwọn tíyẹn náà lálàá àbá ti gbúrò wọn rárá àwọn méjèèjì tí wọ́n túmọ̀ àlà fún tí kì í bá ṣe pé wọ́n lálàá àbá ti gbúrò wọn àwọn ah, méjèèjì tí wọ́n wà lẹ́wọ̀n ni àwọn èèyàn pọ̀ mẹ́ẹ̀ ẹ̀sùn wọn wọn sọ̀rọ̀ wọn wọn àwọn pé tamadu náà bẹ́ẹ̀ o ọmọ kìnìún náà o àlùkùránì ní ti tíra aláròyé ṣùgbọ́n lẹ́yìn ìgbà táwọn ọkùnrin méjèèjì ti jáde kúrò lẹ́wọ̀n yìí tí wọ́n fà nábì Yusufu nìkan síbẹ̀ ọlọ́run ọ̀sán kankan pa abẹ̀ mọ́ ẹ̀yìn tó kàn tún sọ ni pé nígbà tí ṣẹlẹ̀ tún ṣẹlẹ̀ sí ọba tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wà ránṣẹ́ sí pé ah, nǹkan báyìí máa ṣẹlẹ̀ ìyẹn láà máa gbé ẹ̀kọ́ ẹ̀ والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ملأولوها من فيه شيخا ẹni tó bá olúwa mi lóhun fún ọlọ́run dákún máa pa lẹ́yìn ìmọ̀lẹ̀ ìdílé dọ́tọ̀ kó má dà oòrùn. ìmọ̀lẹ̀ olúwa mi kì í ṣẹ̀yọ̀ kan ẹni tó bá olúwa mi lóhun ọlọ́ọ̀dàkùn máa pa lẹ́yìnmọ̀lẹ́ ìdílé lọ́ọ̀kọ̀kọ́ máa dà oòrùn. Mọ́lá olúwa mi kì í ṣẹ̀yọ̀kan ẹ̀yọ̀kan. Ẹni tó bá wọn olúwa mi lóhun ló mú. Ọlọ́ọ̀dàkùn máa pa lẹ́yìnmọ̀lẹ́ fún ọlọ́run dákun máa pa aláìmọ̀lẹ̀ ìdílé lọ́tọ̀ kó má dà ó dákun mọ́ fàánà ìmọ̀lẹ̀ ìdílé gbogbo wa kò má da oró. ọ̀nà dákun mọ́ fàánà ìmọ̀lẹ̀ ìdílé gbogbo wa kò má da oró. olúwa dákun mọ́ fàánà ìmọ̀lẹ̀ ìdílé gbogbo wa kò má da oró. ọ̀nà dákun mọ́ fàánà ìmọ̀lẹ̀ ìdílé gbogbo wa kò má da oró.